Mr Makanaki ẹ káàsán ó tọjọ́ mẹ́ta kí lẹ rí sọ sí fuel scarcity yìí. fuel scarcity fuel scarcity. Ah! kí lẹ fi gbẹ́sàn náà. mo ní kí lẹ rí sọ sí fuel scarcity tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. fuel scarcity. ṣùgbọ́n àwọn DSTV ni ẹ ṣe. yóò bí mú mú àwọn DSTV kọ́ àwọn GoTV ni mr newspaper. mr makanaki. ṣebí kini programu kini àmúlòdò ntẹ́mọ́ ṣe lórí dstv táwọn dstv máa ń ṣe ni. fuel scarcity lẹ́ẹ̀mọ mr makanaki ẹ̀dẹ̀lẹ̀ fẹ́ jẹ give away mi ò rò pé rẹ́díò. ìdílé yìí náà fi èèbò béèrè question wèrè lọ́wọ́ mi sí. ẹ ṣèbí nǹkan tẹ́ bá ti sọ nìyẹn kí ilẹ̀ rí sọ sí ọ̀wọ́n epo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ah, àmọ̀dáràn àwọn epo lásán ni. ṣé àwọn epo ni kí ni ṣe first class scarcity first scarcity abilẹ̀. ya first scarcity first scarcity first scarcity. àwọn epo ẹ̀fọ́ òyìnbó lẹ̀fọ́ òyìnbó. Ah! ọ̀gá èbó gan le èbó le díẹ̀ first scarcity ṣùgbọ́n wẹ́ ìtọ́sàtẹ̀lẹ̀ ṣé àwọn epo sáà lè yẹn fẹ́ gbà bì ṣé ẹ̀rọ àwọn epo jìbìtì ní epo ọ̀wọ́n kò lè yẹ́ yín nítorí báyìí òfin fẹ́ jà ṣé kí n já yín ṣe fẹ́ kí n já yín kí n já yín báyà bì ṣe rí ọgbọ́n ni wọ́n dá yìí kò ní yìí kò ẹ̀ ń dákọ̀ mi ti máa jà yín o. ẹ máa wọ̀ ọ́ tẹ́rí wọ́n po ẹrọ̀fọ̀ ẹrọ̀fọ̀ àti omi tí wọ́n ti kó epo yẹn tán kápẹ́ bíi gálọ̀ mẹ́rin ni wọ́n rí wà torí epo wa gan ti ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ àṣírí fẹ́ẹ̀ pẹ́ àṣírí fẹ́ẹ̀ tú ní ìsìn so ti yé yín mm-hmm. báwo gbogbo àlùmọ́nì ta ní nílùú wa epo ni àwọn òwúrò rọjú mọ́ olú oko oko ń bẹ́lẹ̀ wọn ọ̀dà kó fún wa o tó yẹ kí wọ́n fìnáàsì àwọn àgbẹ̀ kí wọ́n lè máa rówó mọ́ fi dá oko wọn ò ṣèyún mm. wọ́n sàárù tù dáhùn tí ò ní sẹ́ mm. wọ́n ń tẹ kéèkì ni mm. àti kíní yẹn ìyẹn sk àti igbó àti Colorado ní gbogbo wọn ń lò ní ìsìláì mo tẹ̀ nìkan loud wọ́n mọ̀ gbọ́ gbé mi débẹ̀ gbé mi débẹ̀ hmm. àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ ti dolóso wọn ò mójútó yìí epo ni wọ́n yẹ kankan mọ́ ni wọ́n bóòdù ṣe ní sí fuel eh, scarcity eh, eh, nǹkan tó jẹ́ kó wà náà nìyẹn torí mo ṣe àwọn ojúṣe tó yẹ kó ṣe so ti yẹ yín báwọn so ní ìsìn báyìí àti nísà ti padà báyìí o nítorí ẹ̀yìn gbogbo olú ń gbepo lọ́wọ́ wa láwọn ò fepo mọ́ kálukú wọn náà ti lépo. sẹ́ẹ̀dí pé wọ́n ti fẹ́ tún nàìjíríà sí èrò báyìí ẹ̀sìn ti fẹ́ yẹ báyìí. Hmm. india nìkan india là ń jẹ báyìí tá ń gbọ́ india là ń jẹ. ọjọ́ tí india náà bá ti sọ pé àwọn ọ̀fẹ́ mọ́ tiwa báwa nìyẹn o àjẹtán nìyẹn o. kò fún di èyí èmi ti jẹ gífèrè lónìí àṣírí tiẹ̀ mọ̀tẹ́lẹ̀ ni mo ti sọ fún yín yẹn so ẹ bá ń ṣe ẹ ṣe transfer ni àbí kí n gbé pos jáde. ẹ ṣì ní sùúrù. many hours later so tí wọ́n bá ní kẹ́ padà sóko báyìí ṣe rẹ́dì láti padà sóko. oko kọ́ òkòkò máa kò ní. ṣé ṣé mo ṣe wáyé lójú yín ṣé mo jọ mo jọ aróko lójú yín ṣé mo lọ́rùn ọwọ́ ni. alápá máa ṣiṣẹ́ ni. i'm very stupid i'm very foolish. sẹ́pẹ́ bẹ̀rẹ̀. advice tán fún gbogbo àwọn youth nìyẹn pé kán padà sóko ààrẹ wa sọ bẹ́ẹ̀ nà. báyọ̀ yín bá sọ bẹ́ẹ̀ sọ́sá kó ààrẹ ẹ̀ ni kí ló dé sáwọn ni wọ́n fìdí àwa ni ṣé ààrẹ yín ní fún àwa lóúnjẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ jẹ́ kí n já yín o bí nàìjíríà ṣe ń jẹ india lọ́wọ́lọ́wọ́ bá ti pẹ́ àwọn nìkan ni wọ́n ń gba epo lọ́wọ́ wọn gáràjì làwọn ń jẹ o gáràjì ni ọ́fíìsì làwa o. ó ah. lè rú so bí o ṣe ṣe kó ń gáràjì yẹn ẹ sì ń jẹ gáràjì. Ah, à ń jẹ gáràjì. gáràjì yín pọ̀ gan. kí ni titi yín mo ti jẹ́ gífẹ́ fún mi lówó gífẹ́ kẹ́mọ́ bá ti yín lọ kí ni gbogbo rọ́bìsì ilé báyìí sẹ́ǹpẹ́ fẹ́ bá ṣe dánwó rú ní last kìíní tí mo jẹ́ nu. a dà kẹ́ padà sí gáràjì. ẹ fi gbogbo ẹ bọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ fi gbogbo àròyìn lẹ́yìn. ẹ padà sí gáràjì kẹ́ lọ́ọ́ máa jẹ gáràjì yín o owó kí ni owó pa yín owó. Then tear gas